huele en sola ¿no? أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Let me stand on the existing protocols and greet all of us, my respected brothers and sisters, from the leadership to all of us. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. I do not intend to start with Waka. Because I look at the time and then we are between now and us. So from what I have observed, we have enough Waka in this room. May Allah subhanahu wa ta'ala reward you all. Amen. So I think I have the permission to choose as the medium of communication Amolumala. Abi? Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ adúpẹ́ fọlọ́run dáadáa. Alhamdulillah. Ẹ dúpẹ́ yẹn tó o. Alhamdulillah Rabbil alamin. Atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Anábíwá Muhammad. Sallallahu alaihi wasallam. The topic is Islam and security. Ẹ̀sìn Islam àti ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ àlàáfíà. Ọlọ́run ọba ń gbà tí ó máa fún wa lórúkọ ẹ̀sìn yìí ó pè ní ẹ̀sìn àlàáfíà. Tábà nù Súràtù Máyídà ayé ẹ̀dẹ́kẹta. Imam Saminu ṣe wà ń أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا Allah says today I have chosen this religion for you I have completed my favor upon it and declare Islam as the way of life. tí ẹ bá wo àṣà àtọ́lọ́hún gbogbo ohun tó bá ṣe àlàáfíà ní máa mú wa ó dá sánmọ̀ rẹ̀ dáadáa láṣẹ ń bẹ lábẹ́ rẹ̀ pẹ̀lú àlàáfíà ó gbóòrùn síbẹ̀ láṣẹ ń bẹ lábẹ́ rẹ̀ pẹ̀lú àlàáfíà tí òòrùn bá wálẹ̀ díẹ̀ gbogbo àlàmáyọ́ bí òrì ilẹ̀ tá yìí we are at peace because Allah subhanahu wa ta'ala has firmly held the earth. Allah subhanahu wa ta'ala says, talking about the earth, we are all of us, we've been walking around, but then he said, it would never have been stable without the mountain, mountains which Allah has chosen as pegs. ọlọ́run fáwọn òkè yẹn ó fi tilẹ̀ mú kó má bàa máa mì wá mọ́ alẹ́sẹ̀ àwa lálàáfíà lórí ẹ̀ ìgbà tó dá wa náà ẹ̀rí bá ìsàn bẹ tí ó bá dáwó sàn àní sí lálàáfíà. tí ó bá dóúnjẹ tá a máa jẹ àní sí lálàáfíà tí ó bá dómi tá a máa mú àní sí lálàáfíà. so gbogbo ntọ́lọ́wọ́n bá ṣe pátápátá kàdé lálàáfíà ni unfortunately that is not the situation currently we are faced with myriads of challenges we have a lot of problems and I'm sure you all know what we are battling with in Nigeria do we have peace currently Ranadasmio. As you must know, peace one. Okay, let's look at some of the symptoms currently. We have Boko Haram in Nigeria. We have kidnapping in Nigeria. We have abductions in Nigeria. There's general fear among the citizens, yes or no? There's general level, I mean high level of unemployment, is that correct? Do, have we been witnessing loss of lives and loss of properties? Have we discouraged foreign direct investments? That there are no industries. People do, people do not want to come to Nigeria to invest. Is that correct? Many Nigerians are migrating out of the country. Is that correct? Uh, ah, heirs eh, of money. So there's generally poor economic development. Now, is there fraud in Nigeria? Is there corruption in Nigeria? There's bribery in Nigeria. Are you sure? A high level of child mortality, infant mortality, I mean. Are you sure? And the elders, the aged ones, are we caring for them? We are not caring for them. Okay. Education is very smooth. At least in Lagos State Polytechnic. Kebula. alhamdulilayi arọ̀gẹ̀dẹ̀ ẹ̀rí gbogbo àwọn nǹkan tí mò ń béèrè yìí dandan ni ká béèrè bóyá àkọlé yẹn tiẹ̀ ó tiẹ̀ wúlò nípa àwọn tójú wa ń rí èròǹgbà ọlọ́run òun ni káyé lálàáfíà ká lè lálàáfíà ní gbogbo nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó tó dáadáa àwa sọ fún wa pé látúfsìdúfìlà abdibada ìsìláyà ẹ má borí ilẹ̀ jẹ́ ndé tèmi ọlọ́run bá ti tún ṣe àwọn nǹkan tá à ń witness yẹn tó jẹ́ which are symptomatic of the level of insecurity in Nigeria ta ló fà á ṣọlọ́run ni àbáwá I welcome our rector ẹ máa bọ̀ ẹ gbórúkọ ọlọ́run tóbi. Bàbá dáadáa. وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n sálámà sí you know this is an academic environment that is why I am delivering the paper I mean the lecture as if it is a research paper gbogbo àwọn kan tájọ ń sọ yes yes lẹ́ẹ̀kan yẹn a ti sọ àwọn consequences of insecurity gbogbo ìlú tẹ bá ti ráwọn nǹkan báyẹn nǹkan ò dáa nìyẹn ọlọ́run dẹ̀ fẹ́ kí nǹkan dáa ọlọ́run wa fẹ́ sọ fún yín ta ló fà á go to Quran thirty verse forty one are you taking notes nítorí pé there are two forms of trials how many forms? We have Allah's induced trials and yourself induced trials. Kì í ṣe gbogbo nǹkan tó ṣe wá ló jẹ́ kọ́ lọ́wọ́n ọba ló fà á. Ṣé wọn pé ta bá fẹ́ ṣàdúrà gbogbo nǹkan la máa ń sọ pé kọ́ lọ́wọ́n kó gbà wá nínú ẹ̀. Ntọ́lọ́run bá ṣe lẹ́ máa ní kó gbà yín nínú ẹ̀. Èyí tẹ́yìn bá fọwọ́ ara yín fà Ọlọ́run dá padà ó ní mi ní gbàdúrà yẹn àfi kẹ́yìn fún ara yín kẹ́ gbára yín máa fún yín gbogbo quotation yẹn sìn àkọ́kọ́ suratu Yunus Quran chapter ten verse one oh seven abasa aminu kí lọ́lọ́run sọ. wà á yẹ musasika wọ́n fi dúró ìfàlẹ́ ká sí fẹ́lẹ́rù ìlàhù. ẹ tètè gbọ́ ọlọ́run ní wàhálà tó bá jẹ́ mi ọlọ́run ni mo fà fún yín kò sẹ́ni tó lè yọ kúrò àfi ọlọ́run fúnra mi sẹ́mọ̀ kó ti sọ àwọn àdúrà tó máa máa gbà in tó bá jóun lòun fà fúnra òun kò sẹ́ni tó lè yọ àfitání ó fa kó wá fẹ́ sọ nípa èyí tẹ́yìn dálẹ̀ fúnra yìí ẹ bá ka yàsí nígbà ọgọ́rùn-ún ó ní mi ní dáhùn gbogbo wàhálà tẹ bá fà fúnra yìí tí n bá ti ní kó máa mú mi kó lè délé láyọ̀ tó bá choose láti máa mutí tó bá ka ìsáwá kàǹgbà hundred àdúrà ẹ̀ ò ní gbà ó fẹ́ sọ fún ẹ pé àfìgbà tó o bá mọ̀ọ́mọ̀ ṣíwọ́ nínú aburú tó ń ṣe ó sọ yẹn ní Quran chapter thirteen verse eleven ṣe mọ̀ pé Quran ten verse one oh seven ó ní tí n bá fà fúnra mi èmi ni màá sọ ọ̀bẹ ó ní bẹ̀ tí tẹ́yìn bá fà fúnra yín mi aláwọ̀ òkú lèmi ọlọ́run ẹ máa lọ ka àsìkúnà láwà ní mọ̀lẹ́wàkiri one million times bẹ́ẹ̀ sì máa máa bá yín nìyẹn òun la ṣe ń ṣàdúrà ṣàdúrà Nàìjíríà kó gbà there is still a high level of insecurity. There is kidnapping, banditry, joblessness, poverty. Kila kila lọ́wọ́ bá sọ ní Suratul Ra'd, àyà ìkọkànlá. Inna Allah. Allah says surely I Allah. La yugayyiru ma biqawmin. I will never change the situation you have put yourself. Hatta yugayyiru ma bi anfusihim. Until you changed the attitude that brought you there. Kabirullah. Is this class interesting? See how we deceive ourselves in Nigeria. Everybody is praying, praying. Yes, Allah says pray. Mi ni ká má ṣàdúrà ẹ But èmi Ọlọ́run mo sọ èyí tí máa If you are a student or you are a worker. and you get to office late in the Lagos State Polytechnic and you are issued a query, the next thing is not a prayer. The next thing is to ask why five times. How many times? Why was I issued the query? The answer to that is I, I came to work late. Is, it, is that clear? Why did I arrive late? Is the next why my vehicle got to the campus late. Why did the vehicle get to the campus late is the next why. I was stuck in traffic. Why was I stuck in traffic? I did not leave home early. Why did I not leave home early? I slept late. Why did I sleep late? By the time you unplug the five whys, you will get the solution to your problems. Because by then you will learn to sleep early and even wake up with the aid of an alarm and even set out because you already know the road is well defined. It is when you do not have the three D's of life that you can be deceiving yourself. What are the three D's of life? The first D is D for destination. Are you writing? Uh, let me stop. Mo but ẹ̀yin tẹ́ wà ń bí intellectuals nìyẹn o gbogbo tó bá fẹ́ ṣe láyé tó bá fẹ́ succeed nínú campus you need to define your destination kí ni mo fẹ́ achieve kọ́ọ̀sì FSC one oh two mo fẹ́ gba A plus that is the destination the next D is what is the direction to the destination what do I have to do to get to my destination okay, I need to be in class all the time, I need to read, I need to study, I need to ask questions, I need to move with the best brains and so on. That's the direction. Even when you know your destination and your direction, you will never be able to embark on your direction to your destination without the last D. The last D is the drive, the determination, the discipline, self ọlọ́run ọba tiwa jẹ́ ń bí o àwa la bá tara wa jẹ́ ọlọ́run má jẹ́ kí tiwa bàjẹ́. bọ̀ títí ẹ̀ bá tí wọ́n wà determined kò sí bó ṣe lè dàrú tó tiẹ̀ máa máa dání that's the sense of justice of Allah Allah says have we written Quran thirty verse forty-one èyí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn afa saminu kí lọ́lọ́run ọba sọ ní suratu Rum. suratu Rum aya forty-one ọlọ́run ní ìbànújẹ́ ti sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè ayé ìbàjẹ́ ti dé ẹ ti ń jìra yín gbé ẹ ti ń gé orí olórí ẹ ti ń jọmọ ọlọ́mọ gbé ẹ ń fakun abiyamọ ya àwọn èèyàn jáde wọn ríṣẹ́ ṣe nílùú tí mo fún ní àwọn resources kọjá ìmọ̀ye ìlú ní tí mo fún yìí ẹ gbọ́dọ̀ tó ṣe ẹ kì í ṣèlú tí gbogbo ẹ̀ kuta tí wọ́n lè gbéṣù bíi Saudi ẹ̀ kì í ṣèlú tí òjò kì í rọ̀ ẹ̀ kì í ṣèlú tí wẹ́dà yín wà extremely cold tẹ̀ máa ma wọṣọ mẹ́fà pọ̀ ẹ̀ kì í ṣèlú tó gbóná kọjá yìí earthquake mọ̀ ń falẹ̀ ya kiri ayé mi ò fa ya Nàìjíríà hurricane cyclone gbogbo àwọn nǹkan ńlá láti ń bayé jẹ́ ó ń ṣẹlẹ̀ kiri ní ìjẹ́ kí ọkàn kàn yín bẹ̀ mo wá ń fọ́n wọn ìlú lépo mo fún yín lépo mo fún wọn ní natural gas mo fún yín natural gas fertile agricultural land ó ní agbára mo fún wọn ní irin mo ya irin fún yín ẹ lọ àjà òkúta ẹ lè lò ó tán. gbogbo ẹ kàkà kó translate into prosperity ó wá ń translate into adversity. Allah subhanahu wa ta'ala tells our story in two powerful verses. The first verse is Quran chapter 30, verse 41. Zuhara al-Fasad. Zuhara al-Fasad fi bàrù ìwé bàhàrù. Ọlọ́run ní aburú tó wá hàn lórí omi lórí ilẹ̀ kí ló fà á? Bímọ kásábà sí láìdí náà. Ọlọ́run ní ń tẹ fọwọ́ ara yín fà ní. You can see this is a self-induced trial. Allah says vice is corruption, evil has appeared on the surface of the earth because of what you have brought upon yourself. ليصيب بعض الذي عملوا لعلهم يرجعون. Ọlọ́run ni mo fẹ́ kẹ́ ẹ tọ́wò aburú tó wà nínú bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ yẹn bóyá tẹ́ ẹ bá tọ́wò ẹ wá padà. Allah says, I want you to taste the evil consequences of your misbehavior, maybe perhaps you may have a change of attitude. And I think that is why this topic is chosen. Now, there's another very exciting verse in the Quran that describes the situation in Nigeria. And you will be tempted to put Nigeria, you know, in that verse. If you read it, you almost put Nigeria. This one is referring to Nigeria. Allah says in Quran chapter 16, verse 112. Surah to Nahal. ọlọ́run tún ròyìn kan tẹ́ bá rí bó ṣe fẹ́ júwe tó fẹ́ júwe ẹ̀ kàn kọ nàìjíríà sẹ́gbẹ̀ẹ́ ni. wọ́n náà. ọlọ́run bá ní ẹjẹ́ ń fún ní àpèjúwe ìlú kan tó ṣe wípé mo mọ̀ọ́mọ̀ ṣe nílùú fọkànbalẹ̀ gbogbo tí mi ò fá ìmọye ìlú ni mo fún wọn. yàtí arísíkú àrògàdá mi kò lè nọ tẹ́ gbogbo àrísìkì tó bá ń fẹ́ lọ́tún lọ́sì gbogbo ẹ̀ ni wọ́n ní. fàtọ́fà rẹ ti bí ẹnu mi láàyè. wọ́n bá ṣa ìmoore sí ìkẹ́yìn ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n kẹ́yìn sí ìlànà tèmi ọlọ́run ní kàn fi lò ó ibi tí mo ti ní kàn sacrifice wọ́n wà greedy ibi tí mo ti ní kàn ronú fáyé wọ́n ronú fúnra wọn nìkan ibi tí mo ti ní kàn ṣàánú ara wọn wọ́n ń fi ìwà burúkú bára wọn lò What Allah is saying, Allah says, Shall I give you the example of a township that I have favored with all sorts of resources? But then they decided to flagrantly disregard my instructions. So what have I done? Allah says, Because of that, I have now chosen to wear for them the garment of hunger and insecurity. bima kanu yasna'un. nítorí tí wọ́n ṣe fúnra wọn mo wá wọ̀ fún wọn aṣọ ibi àti ìbẹ̀rù. tẹ́ bá wo àwọn orúkọ ọlọ́run pé ọba àlàáfíà ni kí ni mo pe ẹ̀sìn ilé kan ẹ̀sìn àlàáfíà ó tún wá jẹ́ asàlám ọba àlàáfíà alimumin ọba tí ń mú fọkàn balẹ̀ ṣẹlẹ̀ sẹ́dá ni deeper meaning ẹ̀ kọjá ọba ìgbàgbọ́ alimohaimin ọba olólùṣọ́ kíní jẹ́ àròkìbù tọ́ba ní alámòjútó nǹkan kí nǹkan má dàrú olùṣọ́ nǹkan lọ́nà ń jẹ́ bẹ́ẹ̀ ta ni áfíìsù tàbá ń lọ mọ́kàn á ní àfẹ́sọ. máa ṣọ́ wa lọ. ṣebí wà lónìí. ìṣọ̀ ẹ lọ́bẹ̀ o àfẹ́sọ máa ṣọ́ wa lọ. àfẹ́sọ fẹ́ ṣọ́ wa àwa la ṣọ́ra wa. You know the promise he gave us. Read Quran 24, verse 55. Look at the promise he gave us. If we had complied, tó bá jẹ́ pé a tẹ̀lé lànà ẹ lọ wò lérí tó ṣe fún wa, Suratu Nur afa nurudin náà jókòó yìí aya fifty five kí ló sọ. وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا bá ń sọ náà. wàhálà ọlọ́run lẹ́sìn ní àmàlú. ọlọ́run lẹ́yìn tẹ́ bá ẹ̀yin tẹ́ bá gbà mí gbọ́ mo ṣèlérí kan fún yín. wà á mi ló sọ̀lẹ̀ á. tí ẹ wá ń ṣe onígbàgbọ́ lásán tó ń yọ nínú ìwà yìí. làyẹ̀ sàkúlífà náà fi ọ̀rẹ́dì. òun lọ́lọ́run ṣe fún olùdí yìí ẹ bá ń gbórúkọ ọlọ́run bá tó rí i. ọlọ́run ni màá fi jọba sórí ilẹ̀. wọ́n lọ wala yubaddilanahum min ba'di khawfihim amna. màá wá yí ìbẹ̀rù tí ń bẹ láàrin yín màá yí padà sí fọkànbalẹ̀ ọkàn Lagos kò lè balẹ̀ àbí ò ẹ gbórúkọ Ọlọ́run bá tóbi má sá lọ. ṣé mo pé ọ̀tọ̀ ní nǹkan tá a kà ọlọ́nkàn ra fún yín ní example. Allah. because in this campus there was crisis yes or no. practical there was restlessness and even academic sessions were frustrated. ṣòro àwọn nǹkan tó ń pè ní ohun mo pé ìgbà tó wá ṣe é báyìí o lè fi to ìgbésí ayé tiẹ̀ fúnra rẹ̀ kò sí kékeré ìjọba nínú ilé ẹ as an individual Allah has created you to be a leader of yourself gbogbo yìí tẹ wà bí lọ́gàá ọ̀gá kínní ṣòro àwọn nǹkan tọ́lọ́ ń gbèsè ẹ lára yẹn ojú ẹ ẹnu ẹ abẹ́ ẹ ọwọ́ ẹ ẹsẹ̀ ẹ gbogbo organs yẹn ìwọ ló fi ṣe gọ́vnà kí ló fà á wọ́n fẹ́ ṣìṣe ò gbọ́dọ̀ jẹ́ kán ṣìṣe ẹnu ẹ fẹ́ ṣì sọ ò gbọ́dọ̀ kó ṣì ojú ẹ fẹ́ ṣì rí ò gbọ́dọ̀ kó ṣì Only those who are competent and who are able to lead themselves can attempt to lead others. tó bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́nu ẹ tí ẹnu yẹn bá fi parọ́ you are not a leader of yourself you are not a leader of your tongue you are a mere follower of your tongue má ẹ bá yọ orí ẹ jáde níjọ́ tó bá ń wá leaders tó bá rẹ́ni ẹlẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀yìn you are a follower of your tongue tó bá jẹ́ni tó ń ṣépè you are a follower of your tongue mo máa sọ yastik o kí ni criteria ìgbà tá à ń bọ̀ ilé ayé ọlọ́run mọ̀ nìkan kan nú àwa jókòó ìyá tèmi tí mò ń sọ̀rọ̀ àmọ́ ìgbà oyún ìyá wa yes or yes. ọlọ́run wá sọ ìtàn ẹ̀. I brought you out of your mother's womb not knowing anything. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا. ó mọ nǹkan kan yóò o mọ nǹkan kan o mọ àwọn tó wẹ̀ fún ẹ o mọ ẹni tó wọṣọ fún ẹ o mọ ibi tó ti jáde o tiẹ̀ wá nítorí pé ọba déédéé lọ́lọ́run bàbá ọlọ́run ṣe máa ṣe justice àwọn ni bá ní débẹ̀ lọ́lọ́run ẹ mọlé ayé tẹ̀ ń bọ̀ èmi ọlọ́run máa bá yín débi màá fìwé kan ránṣẹ́ tó máa ṣàlàyé ibi tẹ́ ẹ bára yín yìí tó máa sọ fún yín kí ni mo torí ẹ̀ dá yín ẹsẹ̀ wo lẹ lè gbé táyé yín lè dà ẹsẹ̀ wo lẹ gbọ́dọ̀ gbé tẹ́gbà fẹ́ kábàámọ̀ àbúrú ó sọ yẹn fún wa ní suratu Taha Quran twenty verse one twenty three to one twenty five kánú mo mọ̀ bẹ́ẹ̀ ní kọ́ ẹ̀nà mi ìdíṣòkò máa kó tẹ̀ Quran twenty verse kiri one twenty three to one twenty five. kọ́lá bí tọ́ mi ní àjẹmíyá. ẹ jọ if you get to the pharmacy now and you pick any form of medication o wa o wa gbé oògùn yẹn ìgò lásán ni wọn kàn kankan sí lára ṣé wọn máa gbé ẹ dá mi lóhùn kí lè tó ní gbé ẹ dá mi lóhùn o tiẹ̀ mọ nǹkan tó kò sínú ẹ̀ báwo ló ṣe máa bẹ́ni tó ṣe jà á mọ nǹkan tó ṣe àtẹmọjọ tó ṣe àtẹmọgbà tó máa expire àtẹmọye tá lè lò àmọ́ warning as to what not to do. ìyẹn ló fà tó jẹ́ pé gbogbo ẹ̀ tó bá ṣoògùn kí náà máa ń ṣe wọ́n á fi direction sí àbí ẹni tó bá fẹ́ lóògùn yẹn ìgò tó gbé dání yẹn iṣẹ́ méjì ló lè ṣe it is either a medication or a poison báwo ló ṣe lè ṣiṣẹ́ medication tá a comply àbí tá a gbà fẹ́ni tó kọ́ ẹni tó ṣe pẹ́ni tó ṣe ló mọ tó ń ṣe àwa ọmọ èèyàn aburú àfojú di manufacturer oògùn ibi tá a kàwé níta gbọ́n dé àfojú di kí wọ́n gbé sí ẹ̀ mo fẹ́ lò yes i'm a professor ẹ̀ẹ́dẹ̀kẹ́dẹ̀ tó gbé báyìí ló bá rí pé it expires february twenty nineteen kí ló máa ṣe ṣe bó yẹ kó lo expert opinion pé láéláé ìgò tó ń dán báyìí kí ló ń jẹ́ pé February twenty nineteen kò sẹ́ni tó ṣe rí ẹlòmíì àtún jùlẹ̀ ẹlòmíì àtún lọ jù nù bí tẹ respect ẹni tó ṣe dé ẹjọ́ tẹni tó ṣe bá ní kẹ́ lo méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ ǹjẹ́ o lè yarí pé méjìlá ló máa lò bàtà ẹsẹ̀ mẹ́fà ti yá nìyẹn because Allah says Allah ya'lamu man khalaqa. Does the manufacturer of a thing not know what he has manufactured? This is exactly the scenario Allah is painting in Quran 20 verse 123 to 125. Allah says, go to the world. I will send to you my own manual. The manual. You cannot accept the product and reject the manual. I want gawawa wà bí from different departments. They teach us based on these manuals. èèyàn ò lè tún Mercedes Benz ṣe pẹ̀lú manual you cannot accept the product and reject sọ you cannot reject the manual so Allah says I have created the product you are the product the world is the product the heavens and the earth they are my products all that you eat are my products what's the manual the Quran go to the world I will send to you my guide ẹ máa lọ sórí ilẹ̀ ayé máa fi ìtọ́sọ́nà ránṣẹ́ sí i ó wá ṣèlérí méjì kan ẹnikẹ́ni tó bá tẹ̀lé fàlàyẹ̀dínlú wàlà yẹsọ wọn ò ní sọnù wọn ò ní sórí burúkú ẹ máa wọ àwọn àdúrà wa o ṣé mọ̀ pé tẹ bá ní tẹ ní nàìjíríà jẹ́ àṣàdúrà ọlọ́mọdé àsọnù àmín ọlọ́mọdé àṣorí burúkú àmín a sísàlẹ̀ ibi tó ti ní wọn ò ní sọnù wọn ní sori burúkú ká béèrè nǹkan tó ní kán ṣe tó ń fi ní sọnù àwa kan máa rí àdúrà kan máa gé pẹ̀lú àdáni pọ́n ọlọ́mọdé sọnù òun sọ pé ẹni tó bá tẹ̀lé kùránì yìí tó tẹ̀lé lànà mi tó méèwọ̀ mi léèwọ̀ tó mẹ́tọ́ mi lẹ́tọ̀ọ́ wọn ní sọnù wọn ní sori ibú àwa ò ní ṣe gbogbo kọ̀ǹdíṣọ̀n yẹn níṣẹ́ la máa kàn lọ dúró sí ti gbé ọlọ́mọdé sọnù ọlọ́mọdé sori ibú nǹkan tó wá ń ṣẹlẹ̀ sí wa ọlọ́run wá ní wàmẹ́lẹ́ àràdà bìkìrì. ọlọ́run lẹ́nikẹ́ni nínú wa tá a bá ju kúránì yẹn nù tá rò pé a lè mọ̀nà without it. fa iná làwọn máa ń ṣàtàndán ká. ó náà máa dààmú tán fi máa kú ni. bread. wọ́n á ṣòro ọ̀yà ọmọléke àmàtí àmà. Salah says They will not only suffer for disregarding the Quran, on the day of judgment, I will raise them blind. And I said, My Lord, why have you raised me blind? I used to see when I was in the world. Ọlọ́run á tó yẹ ọ́ nìyẹn wọ́n ka ọ̀rọ̀ èmi Ọlọ́run fún ẹ láyé ó disregard rẹ̀ ó gbàgbé rẹ̀. wakadhalika al-yawma tunsa. bó ṣe gbàgbé wa lọ́run la máa gbàgbé ẹ níbí báyìí. So when we have in Nigeria, we have banditry, we have cultism, we have cybercrime, you have uh, ethnic agitations, you have kidnapping, you have all sorts. They are manifestations of the disregard of the manual. Gbogbo ẹni tó bá ka Quran tó bá rí ti Ọlọ́run ọba gbé sínú Quran á tò ìlú yẹn pẹ̀lú àlàáfíà. In fact gbogbo òfin tọ́lọ́run ṣe pátápátá mo fẹ́ kọ́kọ́ bó bá di jùmọ̀ sọ pé kí ló fi Ọlọ́run àlàáfíà ló máa bá ń bẹ̀. Kí ló tó ṣe báyìí àlàáfíà ló máa bá ń bẹ̀. Kí ló tó sọ pé lè yí wrong ìtorí kò fẹ́ nira fún wa ni. A ní yorùdù lọ́ọ́ bí kọ́mọlẹ̀ yóò sọ̀rọ̀. ولا يريد بكم العسر Can we look at some of the laws or look at some of the reasons why we have found ourselves in this mess? For example, the process of recruitment last song in Nigeria. And when I say recruitment, I'm even talking about the process that led the federal government to power, the process that led state government to power, the process of appointing people. Once it is faulty, every other thing will be faulty. Meritocracy has given way to nepotism. You know, recruitment ṣe rí nínú iléeṣẹ́ tẹ́ bá nǹkan kan tó yẹ pé tó bá ti get right gbogbo nǹkan ló ti get right. arú yẹn tó bá ti ṣe recruitment tó fẹ́ dáṣẹ́ ó dẹ̀ fẹ́ ní values oríṣiríṣi ó mọ̀ kí lára values ẹni honesty and integrity value company wa nìyẹn lára eh, value company wa ni timeliness tàbá ti fún yàn ní four four ni lára value wa ni pé the customer is king lára value torí tó bá yẹ pé àwọn values tó set nìyẹn táwọn yẹn wá apply fúnṣẹ́ tó lo merit kó wá competence and commitment tó lọ sọ pé lágbájá àbúrò dádì mi ni ó ti ṣubú ti pẹ́ o ti ta value yẹn o ti dà sínú odò because àbúrò àbúrò dáàdì ẹ̀ ò ní respect customer as king abẹ́gbọ́ company ẹ̀gbọ́n company ẹ̀gbọ́n mi ni so electoral abnormalities ọ̀nà táwọn èèyàn ń gbà wọlé ṣe mọ̀ káwa youth nígbà yẹn sọ pé yes youth ni youth ni ẹyọ ta ló ń fa violence nígbà election ṣé bàbá arúgbó ló ń fa violence ẹ̀yin gangan ni everybody ń lò tó bá ti jẹ́ ẹ̀yin náà ń lò then ẹ̀yin gangan ni capital offenders because tí a bá ní ẹ process kan fi yan rector ní university ní Lagos State Polytechnic ta ló lo godfatherism ní mọ̀ bóyá ẹ̀ mọ̀ ń pa system kan tó ṣẹlẹ̀ first time we are looking at merit in its strict sense the governor was determined mi ò fẹ́ mọ anybody choose the best ọlọ́run yan àbí òyàn gbogbo àwọn tó kù náà they are good people with due respect ẹ ti understand bọ́njọ́ tó bá lè díjú pé tó bá ṣe company tiẹ̀ má bá wọn participate ní recruitment gbàgbé ẹ̀ tábùrẹ́ bá lóun fẹ́ ṣiṣẹ́ ní kó lọ bẹ̀ bẹ́ẹ̀ ni bọ́dé bá fẹ́ ṣiṣẹ́ lọ give me the best torí pé nínú recruitment ìyàtọ̀ wà lẹ́ni nínú ẹni tó máa gbà tó máa máa direct nínú ẹni tó máa gbà tó máa ní láti support nínú ẹni tó máa gbà tó máa ní láti coach àtẹni tó máa gbà tó máa lè delegate. Before you can merit delegation you must have a high level of competence and a high level of commitment. àwọn courses yẹn ni mò ń sọ ní kọ̀ọ̀kan yìí o ọlọ́run bá a ní kí ọlọ́run fẹ́ ká ṣàbòsí níjọ́ tá a bá rí àwọn èèyàn tí wọ́n jókòó pẹ̀lú àníyàn pé mo fẹ́ tún lù ṣe àmọ́ tá a jẹ́ kán lè débẹ̀ nítorí wípé a jẹ́ kí vote or election kó work they will never respect the people the people ẹni tó bá impose wọn síbẹ̀ náà màmá worship níjọ́ tá a bá jẹ́ káwọn èèyàn kan lè respect àwọn for example tó bá yẹ pé inú hall yìí láti máa dìbò tó dẹ̀ mọ̀ yí pé tí n bá ti ṣe dáadáa ìbò kì í dúró de next election lo wọ́n ń pè kankan ní recall kí ni mo pè é tá a bá gbé ẹ débẹ̀ kálá jẹ́ kí gbogbo nǹkan yẹn wọ́ọ̀kì ni ẹlòmíì lè lọ́dún kan lọ́fíìsì a máa tún ní the same level of integrity tá a fi dìbò tó fi count yẹn la máa tún fi recall ẹ̀ but in Nigeria election irọ́ ni recall ẹsẹ̀kẹsẹ̀ ló máa rí tán máa fáwọn bọ́ìsì náà lówó ń sìn gbogbo àwọn tó ń fẹ́ ṣe tẹ́yìn gbé we no go gree wọ́n bá ti sọ yín lóko nígbà kó máa padà sílẹ̀ electoral system tó bá work naturally ó máa produce nǹkan fún wa gbogbo wọn ẹjẹ àwọn àwọn nǹkan tí Ọlọ́run bá pè ní òfin nínú Quran ká wo ọmọ tó máa bí Allah talks about goodness to nine categories of people kàn ṣe dáadáa sí wọn tí wọn bá burú là ń ṣe é sí in Quran chapter four verse thirty-six. wa'budullah. Quran chapter Allah says worship Allah. wala tushriku bihi shay'an. ẹ má bàa lọ ń wọ́rọ̀ ogun. wa bil walidayni ihsana. okay your parents there parents suffering today in spite of the riches of their children àìmọye òbí lè yá ń jẹ so that ìwọ fúnra rẹ as a person o ti contribute ìyá ẹ sínú nuisance tó wà ní nàìjíríà nítorí lè mójútó fúnra rẹ ìyá àti bàbá ẹ níṣó. wàbísí kúrúbá. members of your family àwọn nǹkan tó fọ́ọ̀mù ìyá nìyẹn o. ó ní mo fẹ́ kó ṣe dáadáa tí n bá ti fún ẹ ní nǹkan you are a caretaker you are a distributor àwọn mẹ́sàn-án kan wà they are endowed with the right to take from you rí pé olójúṣe sí wọn ìyá àti bàbá ẹ àwọn ẹbí ẹ ìyàwó ẹ ni ọmọ ẹ ni àbúrò ẹ ni ẹ̀gbọ́n ẹ ni dáadáa ló gbọ́dọ̀ tọ́jú ẹ dọdọ ẹ. wàyàtà máa. àwọn ọmọ kan wọn àlẹ tó lè ṣe bàbá lé wọn lórí mọ́ Ọlọ́run ni mo wá gbà sàmẹǹtì yẹn fún wọn o lè jọkùnrin lè jọbìnrin bá mi ṣe bàbá fún ìtumọ̀ ẹ̀ ni pé bá mi tọ́jú ẹ̀ sọlọ́run ẹ̀ ń dé jà wá nìyẹn ṣe ni pé àánú ó fẹ́ kí security wà ó secure ọ̀fà nìyẹn yes. wal masakin. ó tún wá dárúkọ àwọn aláìní because aláìní is endangered ẹni tí ò ní nǹkan kó tó bá sì kí gan kò lè rówó rògùn ó ní mo fẹ́ kí wọ́n tọ́jú ẹ̀ ta ló tún sọ. wọ́n yìí jẹ́ rízìn lùkúrú bẹ́ẹ̀. tó bá ti wà ládùúgbò kan gbogbo aládùúgbò tó súnmọ́ yẹn ṣe dáadáa sí wọn wali jaril junub. aládùúgbò tó jìnnà sí ẹ islam la ń sọ yìí ó ṣe dáadáa sí wọn ẹ pé the objective of all this is security and harmony. wàsá ibi bíi jàmbẹ́. bákan náà bákan náà ọ̀rẹ́ rẹ alábàárín rẹ ṣe dáadáa sí. wà á bọ́ yìí sẹ́rí. àtàwọn ọmọ ojú ọ̀nà ẹni tó ń gbé ó ń lọ bìkan ni olówó mọ́tò ọlọ́run fẹ́ kó sọ́fà everything tọ́lọ́run sọ yẹn is about safeguarding people and not endangering them ọmọ ọ̀dọ́ tó nílé gan oúnjẹ tó ń jẹ ló fẹ́ kó fún ṣé wọn kò gbọ́ nǹkan tó sọ yẹn tó ní kó fi secure àwọn èèyàn indirectly you are securing yourself are you are you with me if you secure them you are secured because family ẹ tó ṣe dáadáa sí. Si, you are endangered ìwọ gan ní problem wọn á ní bọ̀dá mi kìnìún yẹn wà lọ́wọ́ ẹ̀ òun ló ń fún wa jẹ ọlọ́run má pa láàánú wa wọn á máa protect ẹ tó bá ti wá jẹ́ bọ̀dá aládàáni kan jẹ kí ni wọ́n máa sọ bọ̀dá mi yóò bá kú ẹ̀ rí kìnìún yẹn gbà o. ẹ ń gbọ́ pé ọmọ ọ̀dọ́ ń yí àwọn èèyàn lọ́rùn ẹ béèrè báwo láàrin àwọn ẹranko gan tó bá já láàánú ẹranko á mojú ẹ á tírìtì èèyàn bí ẹranko Islam kọ́ nìyẹn tẹ́ bá Boko Haram thomas okedu is Boko Haram I can give you about six different differences between Islam and Boko Haram one Islam calls to peace Boko Haram invites to war. That's number one. Number two, Islam prohibits compelling anyone to accept the religion. Allah says, like Quran. Boko Haram tó bá kó àwọn ọmọ five hundred á lọ rán ìjáàbọ̀ á kì í sí wọn lọ́rùn. That is not Islam. Ìwọ tó ṣe ò ní ládàá. Àwọn ọmọ tó wọ̀ wọn ò because Islam is with a high degree of voluntariness ní ìmọ̀ bẹ́ẹ̀ yìí wá mí. so ọlọ́run sọ kínní kan ní suratu Yunus Quran chapter nine chapter ten verse ninety nine to hundred ẹ wọ́n ọlọ́run ṣe sọ. wọ́n lọ ṣe àwọn búkà. ọlọ́run léwo ní tiẹ̀ àfọwọ́ ní wá sí i tó bá ń wẹ̀ mí ọlọ́run ni. làmánà fẹ̀yà rídíkùlù jẹ̀míyà. bẹ́ẹ̀ ṣe lè má lọ tọ́ílẹ̀tì ni máa wáyà yín tẹ̀ nílé máa lọ mọ́ṣáláṣí tó bá wọn èmi ọlọ́run gbogbo yín lè máa sin lọ́wọ́n ọba yẹn bí irun yín ṣe ń hù tẹ́ lágbára kó má hù bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí tẹ́ lágbára kẹ́ ẹ má dàgbà sí bẹ́ẹ̀ kaná ṣe ń yọ tẹ́ lágbára kó má yọ tó bá jẹ́ kó mú mi ni màá micromanage gbogbo yín bẹ̀tẹ̀ ní ní ládá ìyẹn kọ́ ni mo fẹ́ ṣe. ọ̀fà tàtùkìrì òun náà sá. ọlọ́run ni ìwọ wá ń fọ́ọ̀sì àwọn èèyàn look at that statement ẹ wá ẹ wá ń fipá máwọn èèyàn. àtà ẹ̀kúnú mi ni. tọ́ máa fi gbọ́ lọ́n gbọ́ ẹ̀ ń fọ́ọ̀sì wọn Islam College. lẹ́ ń ṣe ó yọ kúrò ń bẹ̀ àwọn mẹ́sàn-án tí mo kà lẹ́ẹ̀kan yẹn ìgbà tá à ń kà lọ ìyẹn ẹ̀yìn gbọ́ kọ́ lọ́n sọ pé bàbá àti ìyá rẹ̀ tó ń kírun ẹ̀yìn gbọ́ tó sọ bẹ́ẹ̀ ẹbí rẹ̀ tó ń kírun ìwọ́rí mẹ́ it means regardless of their religion bàbá ẹ̀ ò bá jó ní Ṣàngó ebi ò gbọdọ̀ pa lọ́wọ́ ẹ̀ ìyá rẹ̀ ò bá jẹ́ sẹ̀lẹ̀ bó ṣe máa raṣọ fún tó bá jẹ́ mùsùlùmí ló máa raṣọ fún tó bá jẹ́ sẹ̀lẹ̀ bó ṣe máa fún lóúnjẹ tó bá jẹ́ mùsùlùmí ló máa fún lóúnjẹ tó bá jẹ́ kíni ẹ ẹ dá mi lóhùn torí àwọn aláìmọ̀ kan pọ̀ nínú ẹni tó ń ṣẹ̀sìn mo sọ̀kan láìpẹ́ yìí mo ṣetán lẹ́yìn tv lẹ́ni yẹn pè mí ah o ní gbogbo tẹ́ ń sọ lé nìyí lẹ́ ń bá wí má ní mi ò mọ̀ rí o oníyá mi mi ò fún yá mi lóúnjẹ o mi ò fún wọn mo rò bóyá tí n bá fún wọn tí n bá fi ibi pa wọn bóyá wọn á lè máa kírun ìyá dẹ̀ jẹ ìyá mi ìyá mi dẹ̀ ti kú báyìí mo wá béèrè lọ́wọ́ òun mo nígbà tí ìyá yẹn ń fún wọ lọ́yàn ìwọ ń kírun La ilaha illallah. Lord. Islam is about security. Ìgbà tó ń bọ̀ láyé, Ọlọ́run mọ̀ pé you are in fact your level of uh, I mean you are in danger to the highest level because ọmọ tó ń bọ̀ láyé kò lè gbálé. Káníṣe lọ́mọ kan ń jábọ́ sí Kòròdú ni, òní lè gbálé. Tára ẹ bá gbóná máa kú ni, torí òtẹ̀ tí ì lè rìn, ò lè ṣoúnjẹ tó máa jẹ yìí ah la ilaha illallah bí nàìjíríà ṣe bàjẹ́ tó táwọn èèyàn tán nira ọlọ́run nìkan fi ẹ̀rín àtayọ̀ kí ẹ káàbọ̀ ó kó ìfẹ́ ẹ sígbà yàyà rẹ ìgbà yà bàbá rẹ wọ́n wá ń retí ẹ wọ́n torí ẹ lọ raṣọ wọ́n torí ẹ ń tún lè ṣe ìwọ ló ń bọ̀ o ó máa yàgbẹ́ sí wọn lára o ní fàlù kankan o ju bí kò máa gbóná kó máa kegi sí ẹ lẹ́nu o oúnjẹ tó máa jẹ ọlọ́run ti sè é ó ti rò ó ti gbé sígbà yàyà rẹ̀ torí tó bá fi ẹ́ lẹ̀ ni wàá padà jẹ nǹkan tí inú rẹ̀ ò tí ì lè lọ because digestive system ẹ ò tí ì jiná irú nǹkan tó lè jẹ nìkan la gbé sígbà yàyà rẹ̀ ìyá rẹ̀ ò wá sá lọ ó wá fún ọ lọ́mú àfòun sì kí ọ ìwọ ìwọ ń sọ ń sìn pé ìyá yẹn kàn jókòó lé àwa lọ ń ṣiṣẹ́ ìwọ ti jókòó lé tán lọ ṣiṣẹ́ rí i omi tó máa fi wẹ̀ ò lè pọ́n àwọn náà máa pọ́n àwọn náà máa gbé ẹsẹ̀sẹ̀ àwọn náà máa wẹ̀ fún ẹ that security ọlọ́run secure ẹ ni agbé ẹsẹ̀ yìí á pọ̀n ẹ tààrà ẹ bá gbóná aṣáré lọ sí hospital ó tẹ wà conscious of ìgbára ń gbóná wàá kàn kú for nothing ọlọ́run ò jẹ́ kó kú ẹ bá ń parí orúkọ ọlọ́run. ẹ máa wo the objective of his own laws kí ló wá ṣe bí bàbá àtìyá ẹ ṣe ń train ẹ àwọn ń dàgbà wọ́n ń darúgbó lọ ìwọ ń di géńdé ò bọ̀ ọlọ́run wá rí place role yẹn ó ní nísìn àwọn ti dọmọdé wọn níṣẹ́ tán lè fi sanwó rẹ́ǹtì mọ́ ìwọ ló kù tó máa gbalé fún wọn wọ́n ṣe bọ́ ṣe gbalé fún ẹ lánàá wọn ní strength àtẹ̀tí lọ ṣiṣẹ́ mọ́ ìwọ ló kù tó máa máa ṣiṣẹ́ tó máa máa bọ̀ wọn ẹ wòye sì kí àwọn àgbàlagbà ó wá ní wá ajẹ́ kó ṣe é ní kàyéfì ó lè máa kírun kò mọ́ àlìjọ náà mo fi sábẹ́ ẹsẹ̀ ìyá yẹn. kí lọ́lọ́run try láti ṣe ó protect ọmọdé ó protect àgbàlagbà ó gbóbìnrin sọ́dọ̀ ọkọ kóbìnrin yẹn má bàa dààmú bìkọ́ tó bá ń rìn kiri jù á ṣe ṣìnà níbi tó ti ń tó ti ń wówó kí ló sọ ní Quran chapter four verse thirty four. الرجال قوامون على النساء Men are the maintainers of women. So that ó fún ẹ ní duty. Mójútó ìyàwó rẹ̀, o lè fẹ́ ìyàwó kó sọ pé ojú ń tiẹ̀ láti ṣiṣẹ́ kankan mọ́ o. Lọ wá iṣẹ́ ṣe. Despite the fact that ó fóbìnrin yẹn náà ní freedom àti ṣiṣẹ́ o. Tóbìnrin yẹn bá lówó òun ló lówó ààrẹ. But in spite of that, ó fẹ́ kọ́kọ́ máa ṣe kí ni? Ó máa tọ́jú ẹ̀. Ọlọ́run ti so plan society ẹ̀ dáadáa. ó wá ní ilé ayé tẹ wáyé kẹ má bàa máa lé ilé ayé kiri gbogbo tẹ bá rí àdánwò ni o kí ló pè é ẹ sọ̀rọ̀ wọn yàrá ó wá sọ àwọn ìwà tí ò ní ẹ̀ǹdíńjà láìfù wa the first ìwà protect your faith ìgbàgbọ́ nínú ọlọ́run inú mo sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ́. Islam protects the faith, one, it protects life, it protects the intellect. Àwọn nǹkan márùn-ún tí mo sọ yẹn máa rí bí ibẹ̀ ni gbogbo àwọn òfin yẹn wà. Èwo ni mo kọ́ pè lákọ̀ọ́kọ́? Faith, ìgbàgbọ́. Èwo mo pè lẹ́lẹ́kejì? Life. Èwo lẹ́lẹ́kẹta? Intellect. Ẹlẹ́ẹ̀kẹrin, posterity ọjọ́ ọ̀la wa ẹlẹ́ẹ̀karùn wealth wealth owó. tẹ́bá tẹ́bá wo ti posterity òun ló fà tó fi ní child upbringing is one of the most fundamental duties of any society kí ni mo pè é pẹrẹntì tẹ rí yẹn ìlú tó bá fi ṣeré wọn kàn ń ṣàwàdà ni ó fẹ́ kẹ́ train ọmọ yẹn torí pé láti kékeré tẹ bá gbọ́tọ́ ọmọ bá sọ gbólóhùn kan á gba ọmọ yẹn ń di o ẹ̀yin lẹ́kọ́ kò gbé stupid wá látọ̀run tó bá fi ní you are stupid kí ló ṣẹlẹ̀ ó ti gbọ́n bì kan. What kind of environment are you providing for your children? Ó wá lọ́mọ torí yẹn. The best way to train this child is to do what you want the child to be doing. Ọ̀nà tá a lè gbà train ọmọ jù òun ni kó máa ṣe tó bá fẹ́ kọ́ ọmọ ó ṣe. Olóòṣẹ́ pé ìgìrì ló ń sèso rẹ̀ wàlúbálàdó tàyè. Yàtọ̀ lójú ọba tó bí ìsìn rẹ̀ bí. والذي xabusa. لا kọ́rùjù إلا nàbìdá. ilẹ̀ إلا rí ó máa sọ èso rí ibi tí bàbá àtìyá tẹ́ bá ti rí wípé bàbá àtìyá ń sin lọ́hùn ọmọ á sin lọ́hùn bàbá àtìyá ń sòdodo ọmọ á sòdodo read Quran thirty three verse thirty five ẹ̀rí nǹkan tó ń kọ Quran thirty three verse thirty five ó list àwọn qualities mẹ́wàá tó bá tó wà lára bàbá àti ìyá ó máa wà lára ọmọ. ìmọ̀lẹ́mú fúnlẹ́mí ìmọ̀lẹ́mú fúnlẹ́má. ẹ rí pé I'm moving fast into the solutions and have identified parenting solution yẹn but bẹ̀tí posterity ni mo sọ yẹn pé Islam protect ọjọ́ ọ̀la wa ìpè àwọn ọmọ wa ká mójútó wọn ẹ̀kọ́ tó sọ pé wà lẹ́dí ìhábùsà ilẹ̀ tí ò bá da làyà kùdù ìlà nàkìdà kéèyàn tó sọ kọ́mọ tó jáde bẹ́ẹ̀ yóò lágbára ìyẹn làwa tá a padà train ara wa in spite of coming from ilé tó ṣe yí pé ìbẹ̀rù ọlọ́run ò fi bẹ́ẹ̀ sí ọlọ́run padà fún wọn náà lójúṣe láti láti train ara ẹ̀ ẹ mọ̀ pé nínú márùn ti posterity ni mo sọ kò protect ọjọ́ ọjọ́ iwájú wa bọ́tí wọ́n tó fọmọ́lẹ̀ kó tó dé ọmọ ti sùn gbà tó máa jáde ọmọ ò tí ì jì ó bímọ lọ sí daycare ó tiẹ̀ transfer anything from yourself to the to the child láti daycare ó ti dé campus kò sí any interaction ìyẹn kọ́ ni intention tọ́lọ́run ó fẹ́ kẹ́ ẹ train ọmọ yín kó lukùn ráyé. wàá kó ìrùkùn lọ sọ olúwa rẹ̀ ìyàtì. ẹ rí i pé broken homes rate of divorce tó ń lọ káàkiri tẹ́ bá lọ wo crime rate wọ́n á sọ fún yín pé children from broken homes they form majority majority of criminals in the world torí ẹ̀ tá a bá sọ pé àbìkítà kíyàwó yẹn máa lọ kọ́kọ́ yẹn máa lọ ó ti ó ti ó ti endanger ọmọ tó bí so lẹ́ẹ̀kan tí mo sọ̀rọ̀ nípa faith ìgbàgbọ́ ọlọ́wọ́n bá àlékè ọlá ó recognize the diversities of the religion òun ló ṣe ní láì kọ́rọ́ fìdí báwo ni Muslim and Christians báwọn ṣe máa ma jà ó ṣòpin àgẹ́t ara wa ọlọ́sọ̀nù sóràtù Quran chapter sixty kọ́ni verse eight. لا ينهاكم الله عن لم يقاتلوكم في الدين. That is the verse tọ́lọ́mù sọ pé mi ò ní kẹ́ má ṣe dáadáa sáwọn ẹlẹ́sìn míì ẹ̀rí Boko Haram lára àwọn tó ń sọ ni pé àwọn apààyàn mélòó ni wọ́n ní fẹ́ sọ fún wa nípa differences lẹ́ẹ̀kan like six the first one is Islam is a religion of peace. Boko Haram is invited to war. Second one, Islam encourages knowledge. Boko Haram says knowledge is haram. Ẹ mọ̀ kí búùkù náà ń pè ní boko. Book is haram làwọn sọ. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. O dẹ̀ ni otulobele ilmi wala ofis ẹ wá ìmọ̀ ẹrú wáyé mọ̀ kódà kó gbé yín délẹ̀ China ní China gba yẹn kò sí Kùránì bẹ́ẹ̀ so gbogbo knowledge táwọn sọ yìí Islam lọ́wọ́ sí Boko Haram nínú o ẹlẹ́ẹ̀kẹta Boko Haram ń pààyàn bọ́tò fún Islam nípa ìpànìyàn ọlọ́run sọ nínú Suratul Maida. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. ó lẹ́ni tó bá pa èèyàn kan bí ìgbà tó pa gbogbo ayé ni ẹ̀rí pé Islam ló lọ́wọ́ sí cleans tó bá pa èèyàn kan bí ìgbà tó pa gbogbo ayé ni tó bá dẹ̀ yé èèyàn kan bí ìgbà tó yé gbogbo ayé ni Boko Haram sọ ńgbà kan wọn láwọn muslim tó bá láwọn kì í ṣe muslim àwọn máa mu ẹ̀jẹ̀ wọn islam ní haramu ní ẹ̀jẹ̀ mímu abẹ́ẹ̀ gẹ́tì mi <laughs> haramu kí tí islam ṣe ní haramu nítorí pé àìsàn tó ń ṣe yín inú ẹ̀jẹ̀ ló wà ẹ̀jẹ̀ ẹran gan èèwọ̀ ni because ọlọ́run ọba protect your person from endangering yourself so ẹ̀jẹ̀ táwọn ọmọ yẹn tó ń pè ní dọ́ǹbọ̀rọ̀ táwọn èèyàn bá pa ẹran wá gbé ẹ̀jẹ̀ jọmọ́ tí a bá ní typhoid kí la máa ń test so àìsàn ni lára nǹkan tí boko haram tún máa ń ṣe wọ́n ń jiyàn pé that is against Islam kidnapping abduction in fact the very opposite of that ló ń pè ní Islam ọlọ́run ní fakurọ́kọ̀ọ́bà ẹ̀dá ẹni tẹ́ tó wà nínú gbèkú ẹ̀dá mọ̀ sílẹ̀ fakorọkọba so ìnẹ́sì tí Boko Haram máa ń ṣe wọ́n máa ń fipá fẹ́ àwọn ọmọ tó bá ti jí gbé meanwhile Allah says in Quran chapter four verse nineteen kí lọ́lọ́run sọ. yàrá alladhina amanu. ọlọ́run ní mo pè é tẹ gbèmí ọlọ́run wá gbọ́. láyé ìlú lẹ́kọ̀ọ́ àǹtẹ̀rì fún ní sẹ́ẹ̀ àtàrà. ọlọ́run ní kò tọ́ fún yín láti jogún obìnrin tipátipá can you refer to them as Muslims when they forcefully marry young ones Ever conditions of marriage in Islam the first one is ijab wa qubul offer and acceptance if the lady does not accept the marriage is invalid even if her parents approve approval ọmọ tó fẹ́ fẹ́ àti ti bàbá ẹ̀ ẹgbẹ́ ni wọ́n ìkan ò displace ìkan tóun bá agree tí bàbá ò bá agree kò sí marriage tí bàbá bá agree tóun ò bá agree kò sí marriage Boko Haram ò tiẹ̀ gbà kankan nínú méjèèjì. tẹ́ bá wọ ọ̀rọ̀ security the protection of life ní tí mo sọ yẹn the law of retaliation wà ní Islam tẹ́ bá lọ sí Quran chapter five verse forty-five. وكتبنا عليهم فيها. ó lè aṣòfin fún wọn bẹ́ẹ̀ anna nafsa bin nafsi. alẹ́ tó bá pààyàn kí wọ́n pa. wàlẹ̀ àìnà bẹ̀lẹ̀ àìní. ẹni fọ́ ni lójú kí wọ́n fọ́ lójú. wàlẹ̀ àǹfà bẹ̀lẹ̀ àǹfì. ẹni géni nímú kí wọ́n géni mú. wàlẹ̀ òsùn náà òsùn. ẹnikẹ́ni tó bá géni létí kí wọ́n géni e létí wá sí nàbí sin. tó o bá yọ eyín ọ̀kan èèyàn ó ní kí wọ́n yọ eyín ọ̀kan rẹ̀. wálé jù àtòsọ. ẹni tẹ́ ẹ bá ṣá lọ́gbẹ́ wọ́n fẹ́ kọ́ fi tẹ púlù máàkì ibi tẹ́ ẹ fi ṣá yẹn kọ́ dẹ̀ ṣáwọn náà padà. fàlàǹdà tó dàpọ̀ bí ìfowó kan fàárọ̀ tó lẹ̀. ó wá aláwọ̀ pé bá ṣe ní olè gbẹ̀san a ẹ láǹfààní pé tó bá mọ̀ ẹ́ o fojú fò àwa fìyẹn pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ this verse is about security ọlọ́run fẹ́ protect àwọn èèyàn ni in fact blood money currently if you kill anybody the blood money is thirty four million taba aláwo òfin ọlọ́run ọba kò ṣe lẹ́yìn pé mò ń gbọ́ tó ń pè wọ́n díẹ̀díẹ̀ so tọ́lọ́run bá ṣe òfin lórí alcohol for instance because alcohol endangers ẹni tó lọ sí bus stop tó lọ rọ wọ́n ní paraga tí mọ́tò l'accident téèyàn bíi thirty tí wọ́n kú Allah says in Quran chapter five verse ninety ẹ jẹ́ nǹkan rush gbogbo ẹ̀ kí n parí ẹ̀ pé òun ṣe é léèwọ̀ Quran chapter because it endangers at the same time Quran chapter two verse one ninety five all narcotics drugs heroin cocaine only mo ṣe lé wọ̀kẹ́ fọwọ́ ara yín fa ìparun fúnra yín Quran two verse one ninety five it's about gambling many people have lost their lives on based on gambling read Quran chapter two verse two one nine Allah talks about alcohol and gambling we have talked about stealing Allah protects even your property ẹni tó bá jalè ó ní kàn lọ́wọ́ ni kálá lófin yẹn ẹ lè rẹ́ lómi kó contest election lẹ́ẹ̀kan sí i tó tàbá ní ṣe gọ́fúnà nìwọ àbí mínísítà ok ẹ jalè ok ẹ gé ọwọ́ ọ̀tún yẹn tó bá ti gé tó bá ti jáde fẹ́ election next time akàn ní ẹ̀nàwọ́ ẹ̀nàwọ́ o abẹ́gbọ́ nígbà tó bá ti gbọ́ pé ẹ̀nàwọ́ wàá ti kágbádẹ olóde ẹ̀ nìyẹn. another thing to find security ni bí a ti endanger so many people akọ̀ gbọ́ akọ̀ gbé rúmọ̀ jáde ẹ̀wẹ̀ ẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kú níbẹ̀ ẹlòmíì ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àkànpọ̀ information ni bó ìṣẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ state náà nìyẹn báwo lọ́lọ́run ṣe protect ilé Quran chapter forty nine verse six ó ní yáa yọ ẹ̀lẹ́dí náà àwọn ìjà àkọ́nfà sìnkún bìnnà báyìí fataba yánu tẹ́nìkan bá gbèrò ìburúkú wá fún yín ẹ wá díẹ̀. everything is meant to make sure you are secured it protects your honour and integrity tabakọ tíyàn méjì ń jà kí náà ní ká ṣe. àṣìwò bẹ́ẹ̀ iná ọmọ. ẹ ṣàtúnṣe láàrin wọn ọlọ́run ò fẹ́ wàhálà fún wa ó tún wá sọ̀rọ̀ justice lẹ́nìí read Quran chapter four verse one thirty five and Quran chapter five verse eight lára nǹkan tó jẹ́ kí insecurity kó pọ̀ kí criminals pọ̀ is that the justice system has failed in the country. tẹ́nìkan bá wá kó ẹrù yín sí tẹ́ bá sáré lọ sí police station tẹ́ ọkùnrin ti kẹ́rù yín ó ti lówó lọ́wọ́ ẹ wá sáré lọ police station ọlọ́run dẹ̀ ní kí wọ́n mú bá ṣe mú yẹn má dúró ó lówó lọ́wọ́ tó máa lò fún wọn o tó bá fi fún wọn lówó wọ́n gbà wá arrest ẹ for giving the police false information àwọn practical ló ń ṣẹlẹ̀ lọ́ọ̀yà lèmi o tẹ bá tún jàjà mú police station abẹ́ mú dé anywhere tí IPO ń sọ fún ẹ pé ìwọ ni ìwọ ló ní mátà láti sponsor case yẹ o sponsor case ẹni tó jáde fún hundred thousand o ò five thousand lásán fún tàbádájọ́ tún wá gba bribe Quran chapter two verse one eighty eight ọlọ́run ni wàlá tààkùlù àwọn àdàkùn bẹ́ẹ̀ nàkùn bẹ́ẹ̀ báyìí wọ́n tún nílò bí àyìnlá lè hùkàn ìtàkùlù fàrí kọ́ni àwọn àdè náà sọ̀rọ̀ èsì. tẹ́ bá fẹ́ kí nǹkan kó jẹ́ kó di ta àwọn èèyàn from doing it a gbọ́dọ̀ rí pé ìyá jẹ ẹni tó ṣe é lánàá. so and ẹ máa rẹ́lu mi tó máa lóhùn ṣe kà ìwọ gọ́gọ́ ló lọ ṣe witness against olódodo èèyàn when Allah says in Quran chapter five verse eight, ya ayyuhal ladhina amanu kunu qawwamina lillahi shuhada ah, má torí pé nìyẹn wá síbi ìkómọ ẹ kó ló máa jẹ́rìí pé èmi ọlọ́run tí mo fún ẹni tẹ́lẹ̀ kò fún ẹ ló yẹ kó jẹ́rìí fún wàlá yẹ jìrì máa lọkùn ṣànà àánú kọ omi alá má jẹ kí ìkórira tó nífẹ̀ẹ́ nìyẹn kó wá ṣe ẹlẹ́ni tí ò ní ṣe déédéé èyí dìlù. wà á fẹ́ràn kò lè tẹ́jú wá. tábánikẹ́ wọṣọ apaṣọ yẹn ní libaṣọ takwa aṣọ tó mú bẹ̀rù ọlọ́run wá ẹlòmíì wọ ìwọ̀kuwọ̀ làwọn èèyàn bá wo ìwọ̀kuwọ̀ náà bá padà rí ìríkúrí náà bá ń ro èròkérò náà bá padà ṣe ìṣekúṣe wọn wá ní oyúnkóyún kí ló wá fi bí. not just about you it's about the society society tí ó bá kó drugs kúrò lẹ̀ àwọn tí wọ́n ń pààyàn yẹn wọ́n ń ṣe ordinary human beings mọ́ o wọ́n ti wà lábẹ́ influence àwọn kankan àwọn nǹkan yẹn ló yẹ ká kó kúrò lẹ̀ mo ti fẹ́ parí ẹ̀ o kí ló má bàa dà o tẹ́ ẹ̀ bá ti gbọ́rọ̀ sọ àwọn olórí lẹ́nu kódà kó lórí yìí jẹ́ Christian Quran ní obey him ìyẹn ló ń jẹ́ pé ìyẹn nílùú fi ní sanity o Quran chapter four verse fifty nine ẹ̀ sílẹ̀ Quran chapter kí ni àti òlá wàtí òrọ̀súlà wàhùlùlẹ̀ amúrì mi kí ẹ máa ń tu báwọn àfáà nọ́mbà wí rárá o tẹ́ ẹ bá fẹ́ kí lù dàrú ẹni tẹ́ gbé síbẹ̀ láláṣẹ ẹ má yà pa ẹ̀ nísìnyí o. ọgbọ̀ngbọ́n ni kẹ́ẹ̀ fi máa bá lọ díẹ̀díẹ̀ kí ló má dàrú mọ́ lọ́wọ́ ó dàbí pé o disagree pẹ̀lú pilot tó ń wa plane o wá follow instruction mọ́ ọmọ ìyá mi kò sófin kan tó lọ́n ṣe káàdì lálàáfíà nítorí ìdí èyí gbogbo tí agbẹ́lẹ́ ni lọ́mọ ṣe lágbọ́n mọ́. àmín tó bá sọ fún yín báwọn Lukman wọ́n ṣe train àwọn ọmọ wọn Anabi Ibrahim wọ́n ṣe train àwọn ọmọ ogun wọn jókòó táwọn ọmọ àwa ló kọ́ lẹ́kọ̀ọ́ bákan náà leadership generally you know I talked about personal leadership try and do a lot about it sadaka lẹ̀sìn ẹ̀sìn charity the whole purpose of sadaka is security àfọyàn ló jẹ gbogbo sàrà ń sìn ó ti sá kúrò ní mọ́ṣáláṣí ẹ̀ ṣe sàrà mọ́ gbogbo nǹkan tí Ramadan wà restore nìyẹn so that the other eleven months ẹ lè máa fúnra yín lóúnjẹ ẹni tó dájú gan àti mọ bébí ṣe ń pààyàn sí so ọlọ́run bá lè bẹ̀rẹ̀ a ṣe lè ní àṣemọ fún wa. àmín. so I, let me just stop here because gẹ́gẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan a ní challenge pẹ̀lú time tá a bẹ̀rẹ̀ yẹn and salat is above all else may Allah protect us. and give us all it takes to comply with the Quran as our manual, with Muhammad as our model, and give us contentment to be able to live our life for the betterment of the society so that we will stop man inhumanity to man. أقول قولي هذا استغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله